Ah, ọ̀rẹ́ ò ti sọ definition ńlá ni. àbí ká ṣe bẹ̀rẹ̀ láti bí kí ni ọ̀rẹ́ gan pàápàá. kí ni ọ̀rẹ́ hmm. ọ̀rẹ́ jẹ́ ẹnìkan tó súnmọ́ wa hmm. tó dàbí ọlọ́rọ̀ wa tá a bá rí tínú wa máa dùn hmm. tá a lè sọ̀rọ̀ fún tá a lè gbọ́kànlé tàbí tá a lè finú tọ̀. ìyẹn lọ̀rẹ́ ẹni tá a bá wá ṣe àwò ẹni tí a lè gbọ́kànlé ẹni tí a lè finú tọ̀ òun lòrè ìyẹn jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé kí ni wọn ṣe finú tọ́ bẹ́ẹ̀ni wọn ṣe gbọ́kànlé bẹ́ẹ̀ni àwọn yẹn wà kí n ṣọ̀rẹ́ bí. ah ṣé wàá rí nígbà tá a bá sì mọ̀ ẹ Ọlọ́run má kó wa sọ̀tá lọ́wọ́ ọ̀rẹ́ tó máa dàbí ọ̀tá Ọlọ́run má jẹ́ ká bá pàdé ọ̀tá tó dẹ̀ máa dàbí ọ̀rẹ́ náà kó jìnnà sí wa. sórí tí a bá sì mọ̀ naturally friendship tá a bá sọ pé ọ̀rẹ́ kò jẹ́ ká tiẹ̀ ní bad friend mm-hmm. or good friend torí pé ọ̀rẹ́ nǹkan tó dáa ni ọ̀rẹ́ ọ̀rẹ́ fúnra rẹ̀ ẹni tó o lè finú tán ẹni tó jẹ́ pé ọlọ́rọ̀ ń tabá rí ọlọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ là ń dà bó ṣe jẹ́ kọ̀rẹ́ jẹ́ nìyẹn wọ́n ní show me your friend and I will tell you who you are She understand ẹni tó jẹ́ pé tó bá tó bá rí gbogbo àwọn nǹkan tó ń dùn ẹ̀ lọ́kàn gbogbo àwọn nǹkan tó gbé sọ́kàn ló yẹ kó sọ fún tí irú ẹni bẹ́ẹ̀ bá wá lọ sẹ́yìn tó lọ ń jẹ lẹ́sẹ̀ tàbí tó lọ ń sọ̀rọ̀ ẹ síta tàbí tí o ò lè gbọ́kànlé ìgbà yẹn ni wọ́n ti wá ló máa wá di pé àwa ń pín ọ̀rẹ́ à sọ pé who is a bad friend and who is a good friend ta lọ̀rẹ́ òtítọ́ ta lọ̀rẹ́ ẹlẹ́tàn hmm. ṣùgbọ́n rí ọ̀rẹ́ òtítọ́ mo tèmi lè pè lọ́rẹ́ òtítọ́ òun ni pé ẹni tó bá jẹ́ pé àsìkò tá a jà àṣírí ta fi sọ́wọ́ ara wa kò tú síta àsìkò tá à ń jà kò bẹ̀rẹ̀ sí ní rojú ẹ̀ káàkiri àwọn Yorùbá ní tọ́mọ ìyá méjì bá wọlé tọ́rẹ̀ méjì bá wọlé tó bá rẹ́rìn bọ́ta á jẹ́ pé wọ́n parọ́ fúnra wọn ni hmm. ṣùgbọ́n tó bá wọlé tójú wọn korò nígbà tó bọ́ta jẹ́ pé wọ́n ti bára wọn sòótọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ tó bá jẹ́ pé a lè bá sòótọ́ ọ̀rọ̀ tó yẹ pé ta bá sòótọ́ ọ̀rọ̀ báyìí ó máa kà kẹ́sẹ̀ á rò pé ó ti ó ti ó ti bà mí jẹ́ àbí kó mú wa sínú tàbí ọ̀rẹ́ tó jẹ́ pé òun gan tó bá rẹ́rìn ọ̀rẹ́ ẹ̀ tó hùwà ìbàjẹ́ tó lè sọ fún gbogbo èèyàn burúkú yẹn èèyàn burúkú lè wọgbọ kì í ṣọ̀rẹ́ òtítọ́ for instance wọn kí lè ní sọmọ pé ó ṣẹ̀mí ó dẹ̀ mọ̀ kí mo kí fẹ́ pẹ́rẹpẹ́rẹ adẹ̀ jagan adẹ̀ ti parí ẹ̀ síbẹ̀ tí bá wá mú mọ́ra tí mi sọ fún ẹ tí mo tó wá bọ̀tà àbí tí mo sọ lẹ́yìn ẹ̀ tí mi sọ ní ṣojú ẹ̀ tàbí tó yẹ pé ó wá ń gbọ́ lẹ́yìn pé à tó yẹ rádẹ̀ sọ̀kọ́ bàbá báyìí nípa ẹ̀ o kó tó ní tó yẹ rá sọ̀kọ́ bàbá báyìí ìyẹn ti dọ̀rẹ́ burúkú bọ̀tà ẹni tó dé tó sọ fẹ́ pé tọ́pẹ́ bàbá mi ṣeré mu wá ṣe bàbá ṣe tẹjọ sọ tẹjọ kún lẹ́ẹ̀kan náà tó parí ọ̀rẹ́ yín tún tẹ̀síwájú ní ìtó tẹ̀lé ọ̀rẹ́ òtítọ́ nírú ẹ̀ níbẹ̀. yorùbá tẹ ní àwọn àti ẹnu wọn lè ṣe ni. ọ̀ lè ṣe bá má jà àmọ́ ìtọ́jú ni kí wọ́n bá ṣe jà yẹn ẹ̀ nímọ̀gbà tó máa parí ẹ̀ ọ̀rẹ́ òtítọ́ àwọn bá ṣe ń sọ pé ọ̀rẹ́ òtítọ́ tó ọ̀rẹ́ ẹlẹ́tàn náà wà gẹ́gẹ́ bí Ọlátòyà ṣe sọ ọ̀rẹ́ báwo ni kí lẹ fẹ́ pe ọ̀rẹ́ tó jẹ́ pé ó ní ìlara ẹ̀ lára nígbà tí nǹkan bá ń da fún ẹ ìgbà ẹni inú tòun ò kí ń dùn nígbà tí wọ́n bá rò pé à ń fẹ́ gbé ìgbésẹ̀ báyìí gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó jẹ́ ọ̀rẹ́ jẹ́ tó yẹ pé ó jẹ́ aláfẹ̀yìntì tó yẹ kí n rò pé tí bá sọ nǹkan tí mo fẹ́ ṣe fọ́ọ̀rẹ́ ah ọ̀rẹ́ mi á gbà mí níyànjú àmọ́ ọ̀rẹ́ tí ò lè gbà ẹ́ nígbà òjò tí ò gbà ẹ́ nígbà ẹ̀rùn tí ò tó jẹ́ pé pípa nìkan ló ń wá fún ẹ kì í ṣègbà tó bá gbà ẹ̀mí lọ́wọ́ èèyàn nìkan ló ń pààyàn ọ̀rẹ́ a máa pa nìgan lára láì tí ì gba ẹ̀mí nǹkan tó yẹ kó jẹ́ ìlọsíwájú fún ẹ o débẹ̀ o ti dàrú ọ̀rẹ́ mi gan a máa lóbìnrin bùjókòó. ọ ò tiẹ̀ bá béèrè lọ́wọ́ mi ní pé báwo gan-an la ṣe mọ ọ̀rẹ́ òtítọ́ hmm. what are the criteria to know a true friend báwo gan-an la ṣe mọ ọ̀rẹ́ tó jẹ́ pé ihun tá a fẹ́ tá a fẹ́ lọ́kàn lòun náà bá wa fẹ́ báwo la ṣe mọ ọ̀rẹ́ tó jẹ́ pé ó ní interest wa lọ́kàn àkọ́kọ́ sórí ẹni tó bá ti jẹ́ pé kò lè bẹ sòótọ́ ọ̀rọ̀ kì í ṣọ̀rẹ́ ẹ̀ kò dẹ̀ ní ṣe pẹ̀lú iye ọdún tẹ̀tí ń bọ̀ lẹ́yìn bọ̀ kò ní ṣe pẹ̀lú iye ọdún tẹ̀tí ń bọ̀ lẹ́yìn bọ̀ kò ní ṣe pẹ̀lú iye ọjọ́ tẹ̀tí ń bọ̀ lẹ́yìn bọ̀ kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí tẹ̀gbà lọ́wọ́ ara yín kò bá ọdún mẹ́wàá lẹ́tí ń mọra yín kò ní ṣe pẹ̀lú ẹlòmíì tó yẹ pé ọmọ thirty years old ni ọmọ twenty years old ni best friend ẹ hmm, ẹlòmíì kẹ̀dẹ̀ wàá rí àwọn ìyá wa tẹ́yẹ pé máa ní ọ̀rẹ́ mi lẹ́nu ìwà òpẹ́ ní kérésìmọ́ mi mi kẹ̀ ọ̀rẹ́ ni wọ́n ìwà wọn jọra ni kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí ẹni tó bá yẹ pé kò lè bẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ kì í ṣọ̀rẹ́ ẹni tó jẹ́ pé tó bá bẹ́ sòótọ́ ọ̀rọ̀ o ò ní gbà sí lẹ́nu kì í ṣọ̀rẹ́ ẹ ẹni tó bá jẹ́ pé ó máa ń lara ẹ hmm. ṣó mọ̀ pé jẹ́lọ́sì wà envy ṣé rírun tó ṣe yìí mo láìkẹ́ èmi náà máa ṣe irú ẹ̀ tó bá ní next week irun ti máa ṣe lélẹ̀ ó sì dá ah irú aṣọ tó wọ̀ rí irú aṣọ lèmi náà fẹ́ wọ̀ ó sì dá ọ̀mí ẹ̀ kò ní lára kò ní lára ẹ̀ bọ̀ tó bá ti wà envious tó ti ní lára pé kí ni kí ló wá wọ̀ kí ló wá ṣe kò sí nǹkan tó wọ̀ tó dá kò sí nǹkan tó ṣe tó dá lójú ẹ̀ ẹnìyàn ò kì í ṣọ̀rẹ́ ẹ̀ ẹni tó bá ti ń ṣe lára ẹ̀ kò kì í ṣọ̀rẹ́ ẹ̀ ẹni tó bá wá jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe ó máa ń ṣú ẹ lóhùn ṣé ẹ mọ̀ nǹkan tó sọ pé wọ́n ń ṣọ̀yàn lóhùn ìyára lé kí màá ti tọ́kẹ́ máa sọ̀rọ̀ ńsìn kí wọ́n á ní orí ẹ lọ́rùn ẹ kó wá ní kílómì orí ẹ kílómì báyìí orí ẹ lọ́rùn ẹ kíní kan kò méré àtọ́sí pé kò méré gbogbo àṣìṣe ọ̀rọ̀ tó bá ń sọ ló fẹ́ point out ó ń ṣú ẹ lóhùn nìyẹn tẹ́pẹ́ tẹ́yìn mẹ́ta àbí mẹ́rin bá jọ wà láwùjọ gan pàápàá tó bá sọ̀rọ̀ kan ẹni tó tẹ ẹni tí wọ́n sọ̀rọ̀ sí yẹn sí gan ò gbọ́ o ṣùgbọ́n òun á sọ pé ah o dẹ̀ sọ báyìí for example mo ní ọ̀rẹ́ kan gbà kan àjọlọ àjọlọ pati gbàtàdé pati yẹn àwa wà ní yàrá tá a ti ń ṣe make up ẹni tó ní ká lọ kí bó ṣe jọ́ọ̀rẹ́ mi sìn kó wá mú mi lọ sọ́dọ̀ èèyàn kan ó dẹ̀ ló ń lò fẹ́ nìyẹn ṣé wọn pé bẹ́ẹ̀ mi náà ṣe ìjọ́ọ̀rẹ́ ẹ̀ ó ní máa lò fẹ́ nìyẹn ìgbà míì mo lè lo ẹfun tí bá rí pé bí ẹnìyà sí pé àṣẹ̀ṣẹ̀ wọn ra wa káwájọ máa sọ̀rọ̀ ẹsẹ̀ ni mo wá lò fẹ́ nìyẹn ẹ̀ẹ́ àwa sọ̀rọ̀ kan tó ká wa lára mo wá ṣe irọ́ ni jàre fílẹ̀ o kì í ṣèyàn bẹ́ẹ̀ kíníkan kíníkan mo sọ fún ọ̀rẹ́ ọ̀rẹ́ mi yẹn bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan gbé parí ni kí ló tó ṣe máa lo owó fún ó ẹ̀ lọ́nà mo ní mi ò lo owó fún ó ní owó ló lò bó ṣe bẹ̀ sí ní ẹni tó ń gbèjà gan sọ pé ah, kí ló wà ń bẹ̀ gbogbo wildmate jọ ni wá àtó lo ohun gan tó sọ pé ó lo owó fún o ò irú ẹni bẹ́ẹ̀ ò ń ṣọ ẹ lóhùn kò dẹ̀ da ẹ ara lé àwọn nǹkan tá a fi lè mọ àwọn ọ̀rẹ́ tóòtọ́ òun lélẹ́